phenomenally. I still come from it. This is what my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world's on me, but I can't give up. My love is calling. Phenomenally, I still come from it. This is what my heart keep yearning for. Kwamu boshali nelu, anemu kwamu boshali. Oh. Kwamu boshali. watch you from afar. But you always on the run. Yeah. Oh my God, walking in the fun. Made up in the waste the anyway. Maybe I'm the patience with the pain. Yeah, yeah. Give me all the tensions of the day. We gon' live for life. No parting ways. It's funny, the whole world's a me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm it. This is what my heart just keep on yearning for. It's funny, the whole world's to me, but I can't give up. My love is calling. me, Phenomenally, I still can't tell it. Use the one my heart can't hear For. boshali boshali boshali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 Phenomenally, I still confirm it. You're the one my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world to me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm it. Jerry. You're the one my heart keep yearning for. Wamu boshali nelu ane mu boshali o. Oh. Wamu boshali wonu.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 Toss of you alive will keep me always suffocating. Never coming close, your papa stay policing. I'm searching from afar, but you always on the run. Yeah. Oh my God, walking in the phone, Made up in the worst time anyway. Maybe I'm the patience with the pain. Yeah. Give me all attention, so oh, delay. day. We gon' live for life, no parting ways. It's funny, the whole world's a me, but I can't give up. My love is calling me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 alright.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 it's funny, the whole a man, but I can't give up. Love is calling. In a minute, I still come from it. This is what my heart just keep on yearning. It's funny, the whole a man, but I can't give up. My love is calling. Phenomenally, I still come from it. This is what my heart keep yearning for. Everything you do is alright. So long as you could be my wife. Yeah, Everything you do is alright. Alright. True love is never perfect. Everything you do is alright. Sure, you don't want me to come to ṣé tó máa tí òjò la wà o ẹ. you'll be fine. gbogbo ẹ ṣe máa mọtí. next person. ọmọ ìtì ọmọ ìtì yóò gbọ́n bẹ̀rẹ̀ gbọ́ra o títò kí lọ́mọ yóò rà ǹsìn. ọmọ ọmọ ìtì yóò mẹ́ ó ti yóò mẹ́ pàdé mi mo jẹ́ kí mi fi ilẹ̀ I'll see you ibo ló ń lọ ọmọ yẹn wá. do your thing man do your thing. Hey. like that. relax. You were drunk in the bathroom, and I, I was there with my friend. We saw you. You fell on the floor, so I, I rescued you and brought you to my room. And you just fell down. I helped you, brought you to my room, and you. I, I what? You. Uh, you I, I what? We had sex. We, oh, hey guys, I'm oh, sorry. Wrong move, guys. Ah, sorry. I, I mean, I didn't mean to sorry, that's my friend, the guy we rescued you together. We brought you to my room. Yeah. this happened. Yeah, okay. that's correct. Just, he's a good guy. Sure. Yeah. Okay, Baba. Would you babes ẹ wo èmi alright báyìí ibo la fẹ́ máa wá mọ́túndé sínsìn. ó ti wà alright pẹ̀lú kòkó tó wà lẹ́yìn. Eh, ẹ nà ó ṣẹ́fẹ́ ló máa kan yàrá lẹ́kùn yàrá òun tá a mọ̀ mí. ẹ bá máa tún àbí. a máa máa wá káàkiri àníjẹ́ kó ah. rẹwà kó tá a ah, ah, ṣé kí ni kí ni kó tẹ̀ ń sọ ẹ̀bọ̀ eh, ṣé à ń fẹ́ wa lọ́nu omi ní ibo la mọ̀ tóun náà lọ́n sí ẹ eh, adé sọ kó má mọ̀ tí kó má mọ̀ tí ó ń rọjú ó ń mú un mú. ẹ wo ẹ ṣe ẹ nǹkan tẹ́ ẹ sọ ikọ̀ ni solution ẹ jẹ́ ká mo bá ṣe máa rí Mọ́túndé. ṣé ká lọ. Mọ́túndé níbo ló wà látàwọn tá a ti wá ìkiri. ó ti yé mi. gbígbé ìbọn kí ló yẹ tó yẹ ṣe báyìí náà ṣe fẹ́ kó bá wa ni. láti ẹ̀kọ́ àti wẹ́ẹ̀kà. títò ṣé o fi òpó yẹ kó lọ apologize for me. I mean, mi ìṣẹ́sẹ̀ eh, mo ń sọ fún ẹ láti bínú lọ. ẹ pẹ̀lú ló ṣe juice mi mo sọ fún ẹ pé ló mi. no no no that's not fair. orí pé ó ti bínú lọ ni I mean you just have to apologize. àníyàn ló. Tito, you eh, have to apologize. Go do the needful. Okay, okay, ma, just ma, do the right thing. I'll go, I'll go. How do T to the I to the T to the O. T to the A to the B to the R I E L. My brother. My brother. Let me get my bag. My dear, ṣé o rántí ẹ? No. Ọ̀rẹ́ mi tí mo sọ fún My best friend. Oh. Tito. Hi. Welcome. <laughs> you know what? Come, come, come after me, come after me. Follow me, my brother. It's a pleasure to meet you. Thank Yeah. Hey. Aye. On top this cashew nut business? Uh, money. No, on top money. The cashew nuts mm. brings money. Are you serious? And when money is involved, I, I move. More trust <laughs> there. right away. More trust there. You've always been like that. Hey, I'm always about the money, man. Ṣé wọ́n pay. before now you mi me. dùn sí rárá. Kí ló tún ṣẹlẹ̀? Ìwọ náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ ẹ́ it's not about you calling me mo expect ẹ eh, ipò máa wà ní wedding mi mo sọ fún ẹ náà mo sọ fún ẹ. no no no no wo ṣe pè mí kò yẹ kí n mọ pé ṣe wedding. ah ah tito ah ṣé forgetfulness ń bẹ ẹja ni how many times do i tell you just sọ̀rọ̀ wedding yìí tó sọ pé ah okay you might make it back to Lagos before the wedding date mm. or two weeks after two weeks after yẹn gangan ló ṣe make it back. mo ti jẹ̀bi. Mm, exactly. own up to it. And know, I, I owe you one. I'll make it up to you. Yes, you are guilty as charged. <laughs> Quick. But on the other note, yeah. we're talking about billions, man. billions are so right, you I'm all about the billions. Uh-huh. So, as long as money is involved, more forgive, eh? I'm there. <laughs> hey, wait a minute. Mount Machinson, mo ní láti sáré lọ freshen up. Yeah. Kí n look good. Ká wá sáwọn clubs yẹn yìí wà pàṣẹ. kò tẹ̀ ṣe clubs yẹn sìn ṣe pé a ní àwọn hangouts kan ní Lagos yẹn sìn. lójú irú ilé ìtàn ṣìkìn tó lọ ni. ní Chicago ọmọ ṣe fẹ́ sọ fún ẹ sórí àwọn strip joints kan wà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ yìí ní Nàìjíríà wọ́n lè ju ti Chicago lọ tó ah. bá ọmọ yẹn ah, tí ó bá yẹ kó mo ti má rí tí ó bá yẹ kó mo ti má rí bọ̀ ìwọ mo ní láti set ẹ right. wọ́n lè jù wọ́n lọ ah. neko yìí. jẹ́ n change. so what are we waiting for. just give me ten minutes. my brother wo. I, live my life for strippers, man. <laughs> you just wait I'll be back soon give me give me ten minutes. mo dúró díẹ̀. yeah. <laughs> beg you you cannot stay here, please. I beg you, Edro, Madro, Edro. Sorry, ma, what are you talking about? Calm down, calm down. She, mom worried. You know me? You ever seen me before? No, you at all. I don't know you either, alright? Okay. Thank you. All right. Thank right. you very much. I see, I see.

Abraham ní questions pé kí ló wá ṣe ń bìbà yìí ta ló mọ̀ I was just dumbfounded like. <laughs> so kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. èmi náà bẹ̀rẹ̀ mi one million questions I was just asking and all that but to cut the long story short ẹ lè believe in pé ọ̀rẹ́ lòun àti Gabriel. yay! close friend. <laughs> so báwo ló ṣe wá fẹ́ ṣe rẹ̀ báyìí. ojú wo lọkọ ẹ fẹ́ máa fi wò wá mo dẹ̀ sọ kínní ìtìtì mo ní kí n má yẹ ká ṣe pàtí kankan. fọkọ ẹ balẹ̀ ah èmi náà sọmọ courage mo lọ bá like i confronted him ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò sí kankan lára àwọn méjèèjì pé ṣé òun mọ̀ mi rí ni like he he move on We are just normal people We are friends. oh just like that. yeah So sọ pé kí n má worry pé o oh, there's nothing pé oh, o wá síbí bàlá ti sọ fún gébẹ̀lẹ̀ anything so i ah. believe him ah ó dẹ̀ bí ee eh, eh. <laughs> mo mọ nǹkan tí mò ń sọ o tó bá délé tó ń sin. dandan ní sùúrù ó dẹ̀ ṣọ́. yes na bá ṣe máa ṣe nílé ó máa mind business èmi náà dẹ̀ máa in business i can cross path at hmm. all ó ti promise pé òun ní sọ fún Gabriel anything now so hmm. ọkọ mi wà at hmm. peace. No promise pé òun ò ní sọ anything ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀. Ah, I mean kò tí ì ṣe otherwise so ẹ̀yin náà fọkàn balẹ̀ kò tí ì wọ́n kan tó fẹ́ ṣẹlẹ̀ ó bóyá ń sọ bí ẹ ń pé kó jẹ nǹkan kan bí ẹ ń pé nǹkan kékeré. mo ti bá a sọ̀rọ̀. ó mọ nǹkan tó ń sọ lẹ́nu ni. mo mọ i understand but. ah no no no o understand. kí ló rí orí bó ti sáré kọ ọ̀hún ni ṣé bẹ́ẹ̀yàn sì máa ń ṣe nu tó mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe ń jó ni ó tọmọkùnrin mọ́ o. ìwọ ló fà á ìwọ ló fà á ìwọ ló fà á sẹ́jọ́ tèmi ni nígbà tí mo sọ fún ọ tó bá ti ń bọ̀ ń bí máa wọ àwọn kò délẹ̀ àwọn skin piece skin piece tán máa ń wọ̀ ọ́n tàbí kó wọ àwọn músẹ́yà míì tó jẹ́ pé ìrọ̀rùn ni ó fi bá dé ọmọ bọ̀ ọmọ wọ kò jọ ṣòkòtò àbúrò rẹ kò ju ètò òfun mọ́ gbogbo ẹ̀ wọ́n gan ta nígbà tí mo ní kó bọ́ kínní ìṣẹ́jú mélòó ló fi bọ́ ìṣẹ́jú márùn ò tí ì rí bọ́ kó tó di pé mo fi wèrè fà mo fà tu olúwa olúwa rẹ wá wọlé olúwa rẹ olùdíjẹjú bíi mélòó kan. èmi tí mo ní kàndí wá bọ̀ ó mm-hmm. wà ní mò ń fún yín mò ń wọ ṣòkòtò àbúrò mi kì í mm-hmm. ṣẹjọ́ rẹ̀. kì í ṣẹjọ́ mi kì í ṣẹjọ́ rẹ̀ kì í ṣẹjọ́ ọmọ kìíní ṣe mọ́. ọ̀dọ̀ àmọ́ wọrí màá ṣe lẹ́ẹ̀kejì mo ti tún bọ̀ padà. mo wà o mm. mo lọ wá rárá bó ti wà. tí n bá lọ wá ń kọ́. o ò lè wá o ò lè rí mi ìwà mo ń lọ mo ń bọ̀ ah Legal, Egausa, Legal, Egausa, Legal, moçada. Legal, moçada. Legal, moçada. Legal, Legal, ẹ sà sálàfí alẹ́ dé sà ẹ mo ní dúpẹ́ nítorí fi ran màdàmú síbi ni oh. <laughs> wọ́n jíṣẹ́ fún mi ẹ ṣe ń gan ọlọ́run ọmọbẹ̀yìn náà láti rí ọlọ́run ọmọbẹ̀yìn náà láti rí màdàmú ẹ káàbọ̀ mọ̀ ẹ káàbọ̀ mọ̀ ẹ ṣe ń gan ṣé wàá bá mo àdúpẹ́ mm. mo kàn ní dúpẹ́ lọ́wọ́ yín náà ni <laughs> kò sí wàhálà <laughs> lálàáfíà alẹ́ balẹ̀ aláùsá yes sir bẹ́ẹ̀ ni tiẹ́ rí yes sir eh, you know what yes sir um, yes sir. <laughs> okay. Ah! Oga. Yeah. Ah! Baby, no. Ọ̀gá! Yes, sir. Sure. Yes, sir, sir. Uh, no problem. Thank you, sir. Yeah. Thank you, sir. Ah. God bless you. Ọlọ́run Ọlọ́run ó da dáa kéèyàn re ni ní bá se o. Ẹlòmíì ọ̀wà ṣèkó báyìí orí ibú ní ọ̀wà ṣe. Bí kọ́kọ́kọ́ sun abẹ́ bíríjì fún bí ọdún bíi mẹ́wàá ọ̀pọ̀ ń dáàtì náà kò tún ní padà sóríire. Péyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ láyé ibi mo ti bẹ̀rẹ̀ ṣẹ́ akọ́sẹ̀jáyé mi dá lẹ́kọ̀ọ́ <laughs> eléyìí ò tún gbọ́dọ̀ rí sẹ́ńjì ti bẹ́ lọ́rùn. ẹ ṣe ọ̀gá tẹ́ fún mi one thousand ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe. olówó de mọ̀gá rẹ̀ ah, àbó tí mo gbé nípa mọ́ni kí ni sọ one thousand tó ga fún mi nísìnyí. ṣé one thousand làwọn ẹgbẹ́ rẹ ń fún mi. ọ̀dọ́bọ̀dà tí bẹ́lẹ́gbẹ́ lè ní. àmọ́ síbẹ̀ o ní sórí burúkú o ní. one thousand làwọn ẹgbẹ́ rẹ ti mọ́ wo bíi. àlọ́ kà mọ́ bẹ́ẹ̀ o ní tíjú ló ti gbà yìí. o ní kí ni jẹ́ ọ̀gá ọ̀gá ah, bóyá kí n mọ̀ sí sí ọ̀gá rẹ. pẹ̀lẹ́ ah. Ah. ó dà kéèyàn jájú ọ̀já jáde ọ̀já já wà mo yá wuli gan ọ̀gá ń rún owó mi lọ́wọ́ mo mú mo mú one bay mo ní one bay ní ọ̀gá fún mi torí obìnrin wọ́n fẹ́ràn owó bíi wèrè kò bá jókòó tó lówó ẹ̀ lọ́rùn àbájọ ká ni àwa mọ̀ sífù kàtà màá ra pátá o màá ra brown o màá ra yẹtì gbogbo àwọn nǹkan tó lówó àdó nífojú rí yóò ló ń fẹ́ rà torí pé ó fẹ́ fowó ṣe nǹkan ọlọ́run ló ní kó ẹ̀sà bọ ọ̀gá inú mi dùn gan o ah, ọ̀gá ẹ̀ ní táwọ́ náà o lágbára ọlọ́run ẹ̀ ní táwọ́ náà lé òní jóná àgbà ọlọ́run ìtẹ́ ẹ̀rọ tẹ́ fi gbẹlò mí ìsísá ẹlẹ́nu géètì yìí ọlọ́run ní gbà fún yín. bẹ́ẹ̀ pé jẹ́ mo sọ ẹ no freaking way. Ah, no way báwo. it is not possible. tí bá rí màá sọ ṣojú ẹ. o sọ ìpè o lè sọ ní ṣojú ẹ. <laughs> tó bá dúró síwájú mi báyìí màá máa sọ fún un. I'm telling you. I mean, how possible? How possible? very very possible. very possible. Eh, ẹ̀ẹ́n wàá sọ́ọ̀ṣì jọ àbí. bẹ́ẹ̀ni wí. ah mọ́túndé mọ́túndé kí ló dé kí ló ṣẹlẹ̀. mo kàn fíìmù ṣáàpìn ni. ṣáàpìn báwo. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ṣì ní kí wá sọ fún oúnjẹ ti rẹ́dí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ eh, eh, ọ̀rẹ́ wá jẹun wá jẹun pẹ̀lẹ́ ọmọ ọkọ ẹ díà díà ọmọ ọkọ ṣáà máa bọ̀ wá bọ̀ ẹ́ eh? máa bọ̀ nínú yàrá come and rest come and relax first ẹ́ eh? pẹ̀lẹ́ come and relax. Eh! baby farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ẹ́ na be on the right now just come and relax eh. pẹ̀lẹ́. Um, see, I'm begging you in the name of ẹ i don't want a situation whereby gbogbo nǹkan tó wà láàrin wa. ẹ jọ̀ọ́ please don't tell me. i gave you my word yeah because mo mọ̀ pé gbogbo demo tó ń demo ẹ̀ ń sẹ́yìn torí ìwé ọ̀rọ̀ yìí náà ni àbí. Mm, but i mean mo control láti save marriage. yeah but mo ti sọ fún you don't have nothing to worry about i'm not mentioning it okay. ẹ ẹ sure. yeah i mean it's sọ yeah i promise. i'm a man of my words okay. okay all right. you very much ẹ ṣe. I mean tiẹ̀ lè dúró sí kitchen báyìí náà tó kọ́ mi bá ń bọ̀ nǹkan. Ah, Gabriel máa nà mí bá dúró kitchen kí ló dé tí mi lè dúró sí kitchen. ẹyin ló jókòó sí living room or something mi wà comfortable bẹ́ẹ̀ ṣe jókòó dúró síbí báyìí ah, tó kọ́ mi bá bẹ̀rẹ̀ sí suspect nǹkan. ọ̀rẹ́ tèmi kó máa suspect pé nǹkan ṣe láàrin mi àti ìyàwó ẹ̀ ẹ̀ tó trust mi délé do you know how close we are? Huh? no no ìwọ ló ń cause kínní ìwọ ló fẹ́ dá wàhálà sílẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n kí bóyá ń fidget yẹn tó tó tó ń ṣe bóyá ń ṣe tó tó tó tó ń make me uncomfortable òun ló máa kó mọ̀ pé something is going on ṣùgbọ́n bẹ́ẹ̀ you know what kàákù fi end wò wàhálà yìí why don't I tell him. ẹ má bínú mo kàn ṣe pé ara ẹ̀ máa rẹ̀ fọ́ bẹ́ẹ̀ and I don't want that. watch yourself o. Oh. aṣojú múlẹ́múlẹ́ nìyẹn bí ẹni tí ò lè jẹ rap ẹ̀kọ́ kan tán. ìbọn tí mo lè jẹ tọ̀nà. ìwọ. mo lè jẹ tọ̀nà. mo tún dé ìwọ ìwọ kò sí kan tó lè gbé jẹ mm, kò sí kan tó lè mm. jẹ stop wetin. <laughs> Eh, eh, eh, baby stop. stop wetin bó ṣe ṣe wọn bó ṣe ń pariwo bó ṣe ń pariwo nìyẹn mm. ṣé bó ṣe ń pariwo nìyẹn ẹ ẹ ẹ ṣé bó ṣe ń pariwo. Ọ̀túndé eré pàtó máa ń láìkì náà nìyẹn ọ̀yà ọ̀yà pariwo <laughs> pariwo kí o gbìyànjú oh. kí o gbìyànjú pọ̀ ọ̀yà pariwo. yeah you baby stop ah god. pé èmi àti ẹnìkan làwálé eh. ẹ̀ so pariwo dáadáa kò sẹ́ni tó máa gbọ́ ẹ ọlọ́pàá kankan kò lè mú mi. balùkùn ara ò ní rọ òògùn ara ò sí ní rẹ̀. alámọ̀tọ́ni. tuntun um, àti aramide bá ti conclude kẹjẹ kí n mọ̀ sọ́dọ̀ yìí máa fi fẹ́ ara mi lẹ̀ okay no problem ah babe but kí n tó gbàgbé báwo lọ rárá lè yín. ta of course. mo tẹ́ mi pé kó má wọrí kò sí problem ó live life ẹ̀mí ń live life ti tèmi so that's in the past oh. àti move on no ṣe problem. wow <laughs> he must really be a nice person because. tó bá yẹ ni a ti pọ̀ pé a ti rojọ́ fún a ti balẹ̀ jẹ́ eh that's really nice of him you know. Check jẹ́ change topic jẹ́ ká sọ nǹkan mi. sọ bá a ṣe sọ ló ṣe máa rí tí o bá ti madam because ìwọ ló máa ń change You nǹkan tá a bá ti ń sọ bó ṣe wà yẹn ìwọ ló change nǹkan. ó ṣètò tẹ̀wá kí n next ló ń bọ̀. kò sí mọ́ o ká lọ babe to bá wá sọ́dọ̀ mi wọ́n oh máa ń sìn ẹ̀jú báyìí. ó ṣe é ah. ṣe báyìí náà. ṣé bí wo I'm coming. ẹyin ẹ bá ti pè mí màá máa yín ní sàlẹ̀ náà. it's alright it's alright private discussion Let's take a look the class on Kotafeso. This place is not I, suggest I suggest we have the conversation here. Yeah, me understand so But I can explain further. Okay, fẹ́ mọ̀ nǹkan tí Eh, fẹ́. I want a taste of that again. Ah, irú nọ́ọ̀sẹ̀sì ò lélẹ̀. Kí ni gbogbo rádàrà tẹ̀ ń bá me so ooo oh, torí mo ti fààyè gbà yín lọ́wọ́ wọnú yàrá lọ́wọ́ bá mi sọ gbogbo nọ́ọ̀sẹ̀sì tẹ̀ bá mi sọ àbí ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ sí ẹ jáde kúrò nù yàrá yìí bẹ́ẹ̀ lè ṣe ń jáde kẹ lọ kọ́ ìrìn kẹ kúrò nù lé Can get out. Yes. All right. Ah, ok ọmọ ọmọ fẹ́ kọ́ mọ̀ ṣá màá bọ́tà ọ̀kẹ́ tó dé sálẹ̀ ìwọ àtẹrù ẹ̀ àti bọ́tà kúrò nù gate. Because I will call your husband and tell him what happened on your wedding night. Relationship báyìí náà. Ṣebú She kí n máa lọ jẹ́ kí n máa lọ. No no no mo kàn sọ pé mo kàn sọ pé pépè matrimonial bed matrimonial room like kò you know kò make sense ní bíbá ẹ. Yóò make sense bọ́ sí bẹ́ẹ̀ yóò make sense. Ṣé kí n máa lọ ni? No no no ẹ máa bọ̀ ẹ máa fà mí sórí bẹ́ẹ̀ ni ẹ fọ́ra. Ẹ má jẹ́ kí fà yín ẹ kò. No I'll go. Ẹ kàn ẹ máa. Pull me into the bed. Ó oh, yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ patrimonial. Everybody cash it in the irọ́ ti ba ayé ẹ̀ jẹ́ irọ́ ló pàjọ. ṣé mo parọ́ fún ẹ rí ni. nǹkan bá tún máa parọ́ fún mi ńkọ́. wo ọjọ́ yẹn mo kàn wish pé wà ń bẹ̀ ni like mo lọ́rẹ̀ẹ́ mi dà hmm, mẹ́wàá ṣẹlẹ̀ dẹ̀ ń pe fóònù ẹ̀ ò dẹ̀ gbé fóònù lọ́jọ́ ẹ̀. ó wàhálà ti ẹni ẹ ó mọ́ dàbí ẹni pé mi ò gbọ́ nǹkan tó ń sọ irọ́ ló ń pa. mo mọ nǹkan tí mo ń ah, títò ẹ ká sọ. ẹ ká lẹ. ṣé wàá okay. báwo ni. mo wà rẹ. you alright. ṣé wàá kọ. you look good. well mm-hmm. thank you. Um, hello. jẹ́ sáré. mo ń bọ̀. Uh, no no right now right now. mo ń ṣé kò sí. ṣùgbọ́n pé ọ̀rẹ́ yẹn mm. mo ti mo ti ní ààyè for a little while mo like ọmọ rẹ. Hmm? ok kí lẹ fẹ́. mo fẹ́ fẹ́ ni mo like ẹ sẹ́ẹ̀. ìyẹn possible. <laughs> jẹ́ kí jẹ́ kí n sọ fún tó máa possible fún ẹ kò ṣe kí mo fẹ́ fẹ́. ok. mo fẹ́ la I like to have her and you together. It's your ring. No, no, <laughs> no. Of course, no, you're no, no. just. The threesome, me, you, and her. Kò possible now. Ẹ ṣe sọ̀rọ̀ báyìí now. Kò possible. Oh, okay, ṣé kí n ṣàlàyé nǹkan my possible fún ẹ. No, no, mo lè, No, no, no, ah, mo kò, <laughs> ṣé o lè bá yín ṣe, mo kò bá yín ṣe, ní mo wọ̀ I'm not, ẹ ṣe. Bóyá. sùn ni. no mo ti sùn tẹ́lẹ̀ mo kàn tají ni so mo máa sùn. bẹ̀rẹ̀ uh, you know what just relax yourself eh? that sleep will come again. Hmm? bẹ̀rẹ̀ mo gẹ́. mo fẹ́ béèrè question kan ní ẹ̀mí nígbà ọlọ́nkú títún padà lọ sílé wọn. ṣé kò sí. no ah, mo kàn bèrè ni i mean you know this is not his house ó ṣì máa padà so torí mo kàn mo kàn fẹ́ mọ̀ ni. Eh, actually you should be spending like um, two months yeah two months. two months. uh <laughs> no, oh God, surely my miss home ni like two months is a long time. Long time. Mm. For my best friend, láti wà bí pẹ̀lú mi two months in. Oh, come on now. Is Tito we are talking about. I know, Mama. See, give or take, it'll be gone in two months' time, àbí? Mm-hmm. In fact, Tito ti mo mọ̀, ẹni tó yẹ pé nǹkan máa ń jẹ you lórí ni. Ó lè jí lọ́la àsìkò sọ pé ìbomi ló ń gbà lọ. Mm. Bẹ̀rẹ̀ mọ̀ pé ó two months. Mm. A ti padà sílé. Hmm? Okay. You good now? Yeah. Mm. Good, good. So try and sleep now, eh? Okay. Èmi tẹ́ ẹ fẹ́ lọ́tọ̀ ni, tí ẹ̀ mú fìdí. Ìmọ̀ pé ìyàwó mi wà wide awake. So before I'm back, eh, just try and invite that sleep. Yeah? Okay. Uh-huh. What are those ones? talk to you. Alpha, our oh, talk now. Uh, what's up? What's up? What we talked about? Mm. I mean, kò easy bẹ́ẹ̀. It's a process. Money ní like bá or well. Mi call lè. Mm. I don't get it. kilo. easy? She, she, money ní Balloon bank ni? money, ní kò báyọ̀ sọ̀rọ̀ pé kí mi àti ẹ̀ kí n láì let's do a threesome. My bá or bọ́ mi call lè like money ní take time láti sọ fún mi. take time. Yeah. Okay, jẹ́ kí n take time láti pè é kì í jẹ́ kẹ́wọ́ rẹ̀ mi mọ ogun tó ń ṣẹlẹ̀. ṣé etí máa ń bínú ju your body so. so so answer sábà mo fẹ́ gbọ́. okay how about you call her today. má bàa sọ̀rọ̀ lọ́la ẹ̀ jẹ́ ọ̀la má. okay mama. okay má má pè mo fún mi wà lókè má pè má pè lẹ́yìn. make it happen on time. Yeah, show me it. I'm hungry. all right. Okay you you ìwọ nìkan ìwọ nìkan ìwọ nìkan lójoojúmọ́ ó ti ń sú mi show me here. mo ti gbọ́. all right ìfẹ́ kí mo lè jẹ́ ǹsìn. ọjọ́ pẹ̀lú ẹ̀rọ oúnjẹ wa. good come here hey wá mi. fẹ́ poison mi. àbá mo ṣe máa poison yín nínú náà. kí ló dé tí inú ń bí ẹ tó fẹ́ lọ gbóúnjẹ. inú òbí mi náà ojú mi kọ́ ọ. Look at smile. When you want to feed somebody, you smile. Am I clear? Am I clear? Mm-hmm. Good. Mama. mi hàn máa bù ó fojú mi a lókun ara ò like it is ah let mi tẹ nǹkan tí mo sọ it's way past me right now. ṣé báwo bẹ́ẹ̀ sọ́ngbà yẹn ó ní a máa sọ̀rọ̀. You made us believe that this person is a perfect gentleman kò lè harm ẹ kò lè ṣe anything kò sí problem ṣọ́tọ̀ ẹ̀ ń sìn because mi ò mọ why tó gbà kó wọlé in the first I don't know I don't understand it. ṣíbí nǹkan tó sọ fún mi nìyẹn now you told me that everything was alright pé kò sí problem you told me nothing was going to happen pé àmà bèbí pé àmọ́ra wa like nothing all of a sudden ó kọ̀ bẹ̀rẹ̀ sí threaty marriage pé tí mi bá giving pé o máa sọ fún Gabriel nígbà mo dẹ̀ marry. ǹjẹ́ nǹkan ti máa ṣe mọ́ ọ but òótọ́ ibẹ̀ ń sìn ni pé ṣé o mọ̀ pé Obama ti gbà láyè kó wá sílé ẹ̀ in the first place you, you shouldn't have allowed this at all. wo ó ti ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. mo ń gbọ́ o. Um, ó ní um, òun fẹ́ òun fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀. Hmm? Oh, um, kí ni nǹkan tí mo mọ́ sọ sọ. ó ní òun fẹ́ bá wa lájọṣepọ̀ like oh òun oh, oh, náà fẹ́ bẹ́ẹ̀ ní àjọṣepọ̀. nú nú èmi àti ẹ like àwọn méjèèjì. <laughs> wait tí wọ́n máa sọ̀rọ̀ mọ́ ó máa nice kó kó wà very very clear ká mọ ibi tí òun lọ ká understand ẹ dáadáa òun fẹ́ bá ìwọ àti èmi mm. i mean pẹ̀lú òun one two three of us kájọ ṣe like three some. Mm. Ah, ah, wá ṣé bọ̀dá yẹn sick ni. máa ti wá pariwo ni. no no no no no ṣé wọ́n sápamọ́ ṣépè fún ṣé wọ́n wèrè ni. èmi gan mo yarí fún mi sọ pé my friend can never do something like that but ó ń ṣe tí ó sọ pé ó máa sọ fún gírí. o ti understand mi ṣé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ ṣé wọ́n forí gbògiri ẹ̀jẹ̀ ta sí wọn lọ́pọ̀lọpọ̀ tó ń sọ ni kí lẹ fi mí pè náà bọ́ ó mọ nǹkan tí mo lè ṣe o. mo mo mọ sí my marriage is at stake mo mo ń bẹ̀ jọ any amount tó bá fẹ́ máa san I'll pay you I'm I'm willing to pay any amount. for me too my marriage now mo mo <laughs> marry. no no no ní sùúrù i need that you understand ẹ wọ́n try to save marriage ti tiẹ̀. you my friend now mo mọ̀ pé tí o ló bá wà nínú ìṣòro èmi náà máa help eh? give me three some how well because of the money <laughs> but hey mi any amount tó bá fẹ́. mo ní mi ah, price me now ó dẹ̀ gba ẹnu ẹ̀ wo bí mo ń lọ lé jàre. ọ̀nà àwọn tí wọ́n bínú. ayé mọ̀ lé o ayé mọ̀ lé o. asárìn jìnnà lára ojú ọ̀kẹ́rẹ́ tí à ń bá rìn títí tó bá rìn dèjì ó sì ṣe kéèyàn yìí gan tí n fodó òbí lẹ́jọ́ tábà wí tẹnu ò bá ní bó tábà tẹnu ò bá ní ya madamu ya wèrè o madamu ya wèrè gangan gangan gangan gangan ni kéèyàn sì mú ọ̀gá ó tún mú ọ̀rẹ́ ọ̀gá kó mọ fún ọ lẹ́nu papọ̀ ìrírú ẹ̀rí láyé ìrírú ẹ̀rí láyé mi o ha ọ̀nà wo lèmi náà lè báyọ sí wọn o ọ̀nà wo mo lè báyọ sí wọn o ọlọ́run ti fún mi ọlọ́run ti fún wọn ó ti fún mi lọ́wọ́ wọn mú báyìí àrà tèmi náà fẹ́ fi wọn dá ni kó tètè wá sí mi lọ́pọlọ kí n lè mọ tí màá fi ọpọlọ mi ṣe ẹ ẹ ti dùn náà tí n bá ní mo fẹ́ sọ fáwọn èèyàn tí màdàm bá yarí mọ́ mi lọ́wọ́ pé kò rí bẹ́ẹ̀ ńkọ́. Ah, hmm. yóò lè díẹ̀ ah, kí ni mo ti ẹ̀ ń sọ kò yẹ kó lè lè bí mo lè mi náà lẹ́bídẹ́ǹsì lọ́wọ́ mo lẹ́bídẹ́ǹsì ah, ọlọ́run gbọ́ tí n bá mú sẹ́ ìyàwó ọ̀gá lẹ̀ tí ìyàwó ọ̀gá bá fẹ́ mọ̀ ṣe bí wèrè màá ní kán mi ní jẹ́ kán lo báíbù ìnìjẹ́ kan lo kùránì màá ní radiétọ̀ omi inú radiétọ̀ tó ń gbóná màá ní kí wọ́n kàn ra kàn bù kàn. tániyàn ta ló wà ń bẹ̀. tájù ni wá sí géètì o. tájù so o ti ṣe changing of name ni. wọn bí mi ń béèrè òsì. Basira Basira. a ní o sílẹ̀kùn kí ló ṣẹlẹ̀ sí ọ tí mo fi pago rẹ látàárọ̀ tó gbàgo. wọ kọkọ kọ wọlé náà. mo ní kí n wọlé kí ló ṣẹlẹ̀ sí ọmọ béèrè. olówó lè bá yà tó lè bá wọ tó lè bá tẹ̀lé wọlé ńkọ́ àní sori burúkú o. Ah. mo ló gbàgo sí. má bínú mo ń ṣe nǹkan kan lọ́wọ́ tẹ́lẹ̀ ni. o ń ṣe nǹkan kan lọ́wọ́ fi gbàgo mi. Ah, ṣé tí o bá síbi tá a go wà sí ìyàmọ́ ń gbàgo ni mo ń ṣe nǹkan kan lọ́wọ́ ni. nǹkan tó wá ń se wọn ò lówó kan kò ṣeé sọ. ṣé gbogbo nǹkan ló fẹ́ o. àhọ́dà ah, olè mi lé gbogbo mo rà ń ṣe nǹkan lọ́wọ́ ni mo mọ̀. èmi ò lè mọ ohun tó ń ṣe. gbogbo ẹ̀kọ́ ló lè mọ. nìṣó onúlé mo fẹ́ rí. o fẹ́ rí. mo fẹ́ fojú mi rí nǹkan tó ń ṣe. tí mò ń ṣe. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé táwọn obìnrin ò lè rí nǹkan ni mò ń ṣe nǹkan. wàhálà èmi ò rè lé. ìrì o. Basira Basira òun kọjá yẹ o Basira òun kọjá yẹ o. ṣé máa lọ tí má sì ti lọ mo lọnu mọ pé mi mọ láyé rẹ nínú kí n máa lọ tàbí kò ní sònú ilé kó wá lọ fi tóun sí látàárọ̀ tóun fi gbá aago tèmi kó wá lọ fi hàn mí torí pé mo ti mọ̀ pé mo fọ́ fún ọdún náà ló ṣe máa fi mí pa ló ṣe máa fi mí pa sáwa lọ wò. àti wá ń píọ̀ píọ̀ píọ̀ láti dàjí òwò akọ òwò gba ago fi mí o jẹ àní oníṣonú ilé ni wọ́n bá fi tọ́lá. ọlọ́lọ́mọdún lẹ̀kẹ̀ tó kó sí kìnìún wálé ilé ni. Ah, ah, kí wàá ní nǹkan tó wá ń ṣe látàárọ̀. ṣó kí mi. kí yín. mo ṣí bẹ́ẹ̀ sọ oṣù jókòó síbẹ̀ èwo ló ṣì ṣó kí mi gbà tí mo wọlé sí. èmi ò rántí pé mi ò kí yín. o ò rántí abẹ́ màá gbà mí kí àrífín mà ti wọ̀ ọ́. èmi ò rántí pé mi ò kí o. o ò rántí pé o kí mi. mi ò rántí ṣé torí ẹ náà lẹsẹ wá sọ pé mò ń sòsì. ẹ ẹ o ṣòṣì nǹkan tó ń ṣe ó dáa mo bẹ́ẹ̀ sọ ojókòó síbẹ̀ nígbà tí gbogbo yẹn bẹ̀rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ náà ni. a ó tẹ̀ dá bẹ́ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ yìí náà mm. ló máa tẹ̀lé ẹ̀ máa lọ bẹ́ẹ̀ tó ení ení gangan ló máa kúrò nílé ení ó yá please leave my house. èmi ti mọ bọyí ṣeré bọyí ò ṣeré bọyí ò padà kó nu ilé náà ni mo mọ àmọ́ kí n tó lọ máa wí máa ròyìn o máa wí sẹ́ẹ̀ máa ròyìn o aláṣẹ ṣe wà ókè. òun ojú mi rí lẹ́kọ̀ọ́ òun máa délé wí òun mo rí lé tó fẹ́ di máa sọ màá ròyìn o. ẹlẹ́sẹ̀ kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà. ẹ máa dààmú mo ka yín báyìí ni o nígbà ah. pé mo mi mú yín lọ ibi o ebi tẹ yọ bọ́ o mo mú yín báyìí gbogbo tí a ṣe tí lè fi jó gbogbo ẹ̀ pátápátá ni mo rí ni mo ka yín gbogbo bí ọ̀rẹ́ ọ̀gá ṣe wá tí àtẹ̀yìn àtọ̀rẹ́ yín tí tí tó jẹ́ pé ọ̀rẹ́ ọ̀gá ó ya wèrè gan o olórí burúkú gidi ni o ó sì mú ìtàn madam ìtàn yín ni mo ń sọ o ó sì kà sókè báyìí ó wá bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí gbà sí ó bẹ̀rẹ̀ sí kó sí ó bẹ̀rẹ̀ sí kó sí lọ́rẹ́ yín náà mú lọ́rẹ́ yín náà mú ẹni ẹlẹ́ni lọ́rùn bíi pé wọ́n fẹ́ gà lọ́rùn wọ́n fẹ́ pa èyí ibi téèyàn ti fi ríngì tó nígbà tí wọ́n fẹ́ pa ẹran léyà. ọlọ́run <laughs> mí àyín gan mí àwọn tẹ̀ ṣe gan olóbọ́ọ̀lì sí mi ó ga gan ọlọ́run ẹ wo kẹ́ mọ̀ pé mo ka yín tán ẹ jẹ́ kí n fún yín ní kí n fún yín kí n gbé yín débẹ̀ gangan ẹni sùúrù mo rìkọ́dù gbogbo ẹ̀ ní sẹ́ ẹ sẹ́ rí fóònù tó wà lọ́wọ́ mi kẹ́ ẹ gbà kẹ́ ẹ làmọ́lẹ̀ gbà kẹ́ ẹ fọ́ kẹ́ ẹ tẹ̀ mọ́lẹ̀ báyìí mo ti save ẹ̀ sáwọn ibì kan tó jẹ́ pé ọlọ́run nìkan ló lè gbà ń bẹ̀ mo fi sí báǹkì mi mo ní ẹ bá mi save voice màdàmú ringing tone màdàmú o àtọ̀rẹ́ ọkọ wọn o àti tọ̀rẹ́ wọn o tán jọ kóra wọn pọ̀ tán ṣe tírí sọ̀mù o ẹ jọ̀ọ́ ẹ bá mi save ẹ̀jọ̀ owó tí mo ní ní ọwọ́ yín lọ́wọ́ ní báǹkì lọ wọ́n yìí ti promise mi kókò sí wàhálà mo tún wá sẹ́ẹ̀dì ẹ̀ sí Yaniyi pé Yaniyi àṣírí yìí mo mọ̀ mọ̀ bí sí lọ́wọ́ ni ẹ má play rẹ̀ fẹ́ nìkankan o wọ́n ní kò sí wàhálà ṣe wá rí tọ̀dọ̀ mi gangan ó dàbí duplicate ni original ọ̀dọ̀ ya níyì ló wà só ti yé ó ní ó ní ẹ kàn gbọ́ ti ẹ kàn gbọ́ ni o. ẹwọ promo nu promo bẹnu promo bẹnu kini ah, ah, ah, ẹ ẹ lè ríra ẹ lè ríra ní vcd ẹ tó lè ríra ní dvd. ẹ ẹ aláṣà jọ jọ ọlọ́ba mo fi bẹ̀ hmm. any amount tó bá fẹ́ sọ fún mi máa sọ máa fún ẹ any amount. owó owó kẹ owó owó olórin tí òun tó ń ṣe lónìí owó nìkan ló lè ṣe o owó nìkan kọ́ ni gbogbo nǹkan owó kọ́ ló lè ṣe lè. ee eh, eh, kí o tó bá hmm. fẹ́ ní ti tó bá fẹ́ ni kò sọ fún mi jọ hmm. jọ jọ pa mí sílé má pa mí síta jọ. èmi ò tiẹ̀ níbi tẹ́mi bẹ́ẹ̀ pa yín sí tí màá pa yín sílé tí màá pa yín síta mo níbi tí mo tún lè pa yín mọ́ àmọ́ yìí fẹ́ pa yín rárá ọlọ́mọdé mi ò pààyàn láyé tèmi àmọ́ owó owó lè ṣe ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa ronú tí mo lè ṣe sọ́rọ̀ yín mo ṣe wáyé èmi náà láwọn management tá a jọ ń ronú mo ní manager mo ní ẹsẹ̀ tá a bá jọ jókòó lórí round table tí ẹ bá wá wí tí wọn bá ní kó jáde sí dvd yóò jáde wọn bá sì ní kó jáde sí dvd náà eh, táwọn eh, eh, yẹn lè mú yóò bọ́ta kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́. tó bá ti ronú sí nǹkan tó bá fẹ́ mm. sọ fún mi màá fẹ́ anything but for now mm. jọ ìwọ kọ fún mi ní fóònù ẹ kí mi tọ́jú ẹ ó mọ kí n kọ tiẹ tọ́jú ẹ nà. ẹ fún mi anything. anything tó bá fẹ́. anything ẹ sọ ẹ ẹ wọ́n kọ̀ béèrè máa fún ẹ. ẹ sọ jọ jọ. màmá ro màmá ro. ẹ aláṣẹ má lọ. màmá ro màmá ro màmá ro màmá ro màmá ro màmá ro. sani mo fọ́ ní ọmọ tó ní nání nání. Tito. Tito. ni. ó wọlé ọ̀rẹ́ wọlé. báwo. oh. ọ̀rẹ́ mi. báwo. I hope I'm not interrupting anything. no you're good you're good. Uh, má bínú um, water heater mi ò ṣiṣẹ́ mi so má fẹ́ wò bí alága mi. Ah, ah. water heater yẹn ṣe. wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́. ó ní ah. ṣiṣẹ́ ah. ṣé wọ́n máa parọ́ ni. ọtí ó má lè bá mi ṣe ìmọ̀ràn máa kọ̀ fún mi tútù. that's uh, ìyàwó ó yá lọ tọ́jú àbẹ́ẹ̀gì ló bá mi attend no no no no no no it's okay it's okay ó máa ó máa attend sí. Eh? o ṣe jàre pàdé ẹ eh? eh. máa wà nù yàrá mi please call me when it's ready. Yeah? no she will follow you right now. Ah, okay good okay. Uh, all right. Uh-huh, maybe well, that's. Anyways, that means I'm getting three million naira. That's all I want. Take care of my friend first bóyá plug ẹ just check it. Okay. Hey, stop now. Ah, stop it orí kí mo ní ìdòmí tuntun mi ò ní ìdòmí. sókè tẹ ṣe wá pè mí. mo sọ fún wọn ni. ẹ mẹ kọkàn mi ẹ kọkàn mi wà lókè náà why you doing like this lẹ́sìn ṣe báyìí. ẹnìkan tó wà lókè náà ṣó mọ̀ ni ṣé ká lọ sọ fún ni. mú mi ò tẹ̀lé sọ ẹni tẹ̀lé máa sọ pé fẹ́ lọ sọ fún mi. ṣe wà wọ́n ni I just wanna quick it all right what's up. tó bá. ẹ bọ́ ó ti sùn náà kí ni. Oh, ṣe máa ṣe. ó ti jẹ́ yàrá yìí yàrá yìí gbà madam aláwùsá. Eh, eh, eh, ibo ilé ìwò ló fẹ́ wọ̀. Ah, ẹ wo madam ẹ máa gbólẹ̀ ṣe é báyìí ẹwò ẹwò èmi ti mú gbogbo wèrè mọ́ lónìí o mo ti mú àgbo o mo ti dà pọ̀ mọ́ra wọn mo ṣe wà ìtàn ni mo fi ń mú gbogbo kínní mọ́ra wọn o. kí ló wá kàn mí. àníkẹ́já wọlé kájọ tú sí. wọlé wọlé. mi ì ṣe kọ́kọ́ járe. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì náà láwùsà. ojú yín gúnrégé láàárẹ̀ ah. madam kí ló dé tẹ̀sí bí ẹni pé bóyá pé mo ṣàjòjì sí. mi ì ṣe mo sì ń dùn ún dùn ẹ sì ń mu jù màdàmú ẹ mọ̀ síbẹ̀ ok ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi nítorí pé ẹ ti mú kíní ohun yín tó wà lórí fóònù mi ẹ ti dìlítì rẹ̀ èyí ló fi ń lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan máa bì. mi ṣe. ọ̀dà kò sí wàhálà bẹ́ẹ̀ bá tilẹ̀ ẹ ṣe àbí. ẹ ṣe àbí mm. ẹ dúró sórí ọwọ́ yín mo fẹ́ sáré dé báńkì. kí ló ṣẹlẹ̀ ní báńkì. Ah, ah tẹ́ dìlítì lórí fóònù mi mi fẹ́ lọ gbà padà máǹkì ni. àlàófẹ́ kí ló máa ń ṣe é nà. kí ni ẹ jẹ́ kí mi lọ ẹ fi mí lẹ̀ màdámù ẹ fi mí lẹ̀ jẹ́ ń lọ ẹwọ ẹ fi mí lẹ̀ jẹ́ ń lọ jàre à ẹ̀yin ò tiẹ̀ mọ̀ gbà tẹ́ mọ̀ fà sínú ilé ni. Your gatekeeper. mo tètè wá lose count of how many times sí màá tètè ṣe o oh, ò mí ìnẹ. ṣé mo fẹ́ máa parọ́ fún yín. babe okay, ẹ ò suspect anything. well none that has accused me of for now. okay right now kí ló wàá fẹ́ ṣe báyìí. ṣé ti bá mọ nǹkan tí mo fẹ́ ṣe ṣé màmá sọ ṣé màmá sọ fún ẹ ni. o ò sack ẹ. ẹ sack ta ni <laughs> ìgbà yẹn gangan lọ́kàn máa mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ any single opportunity báyìí ló máa fẹ́ sọ fọ́kàn mi nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa. Ah is that girl? Ah, ìyẹn tún lágbára o. Ìyẹn tẹ̀ kọ́ ni problem. Hmm. Kí tún wà ní? Títò ni o. Títò. Ó náà fẹ́ bá èmi, ìwọ àti Arámidé sùn. Hmm. Èmi, ìwọ àti Arámidé, ọ̀rẹ́ mẹ́ta, ibo ló ti ń ṣe yẹn? Ah. Ah, ó dàbí nǹkan ń ṣe bọ̀bọ̀ yẹn babe, well, I think right now you need to act fast because this is getting out of hand. Act fast. Act fast. Ṣé mo mọ̀ nǹkan I don't know what to do now. You don't know what to do. Emi mo nǹkan tá a máa ṣe. Iná rẹ̀ ọmọ rárá. Oòrùn rẹ̀ ọmọ òyì ìdá. Òṣùpá rẹ̀ ọmọ àlàró kọrún. Má rù lóògùn mágùn náà ń pè nǹkan tí mo mú dání yìí o tó bá ti léra ẹ ní mágùn kàn rọra mu sílẹ̀ kò kọjá lórí ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti bẹ̀rẹ̀ sí ní polówó nìyẹn o ọkùnrin tó bá gun orí ẹ ikú ni akúbájá ṣe ń kó akú tòun tó gbóró akúbágùntàn ṣe ń kú lọ́jà ìjìgbò mẹ́kùn tó ń domi yọ̀bọ̀yọ̀bọ̀ lẹ́nu ìrì wọ̀yọ̀wọ̀yọ̀ ló ń tẹnu ìgbínsẹ̀ ikú játi jàti ní kú àrùn lọ́dọ̀ wò tó bá jọkùnrin ogún lógun rí ẹ tó bá ṣe ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á máa kú pí pí pí ẹ ta ló fẹ́ gbàánu yín ìwọ ló fẹ́ lera ẹ má gùn ó yá gbà ìgbálẹ̀ ni kò sí nǹkan kan tó máa ṣe fún ẹ ọkùnrin tó bá ti gorí ẹ tó bá ti dà kọjá ìkankan lọmọ wọn ń yọ. alálẹ̀ ìfẹ́. Oya bèbí dákun mo wá bẹ̀rẹ̀. Aláùsá Aláùsá wá wá wá wá wá wá tètè tètè tètè tètè wá mi jẹ́ ká wo màdámù èmi ò lè ṣe nǹkan kan lónìí ó rẹ̀ mi. Wọ́n yẹ kọ́ ni mo bẹ́ẹ̀ sọ wo máa bọ̀. Màdámù kí ló ń ṣẹlẹ̀ ṣe lè ń jó ni ah, kí ló le tó báyìí. Ah, mo mo dáná mo dáná mo dáná mo dáná mo dáná ẹ màdámù ẹ ti pààyàn ẹ ti pààyàn. ni kí. kí la fẹ́ ṣe sí ẹ wo ẹ wo n tẹ́ni mọ̀ ta lè ṣe sí ẹ pe ọ̀gá o ẹ pọ̀ ọ̀gá pé ẹ ti dáràn ẹ ti pààyàn o àbí kẹ́ ẹ pe station káwọn ọlọ́pàá mọ gbàmbúláǹsì bọ̀ ilé ọmọ mi mọ solution wo ni ṣé kó solution kiri ni ah ṣé kó sọ ẹwọ ẹ mọ kẹmi bá o mi ò mi ò mọ ń pa mi ò mọ ń pa mi ò mọ ń pa torí so that kò ní sẹ́ni bọ́dẹ̀ tó mọ̀ máa bẹ́ẹ̀ tèmi ni ẹ bá mọ̀ à ń ṣe tó tó bẹ́ẹ̀ láti ah, ẹ̀wá ní pé ẹ̀fẹ́ kẹ́ lómi mọ̀ bàmí jẹ́ náà ṣé ẹ bá mọ̀ ṣe tó tó bẹ́ẹ̀ ah, ah. ẹ̀rù ń bà mí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí.

àrògbọ́n dá sí i àforúgbójú á fi gbé lọ sí ibi tá a fẹ́ jù sí i. alẹ́ ti pẹ́jù sẹ́mi ni mo pa ni àtẹ̀fẹ́ kí n gbèsè mo ní mọ́ṣúárì tí mo fẹ́ lọ tọ́jú ẹ̀ sí ni ká kílẹ̀ fi sùn ni ẹ̀wọ̀ ẹ̀fílẹ̀ mi tó wà o ẹ̀wọ̀ dé ẹ̀bí ẹ̀bí ọmọ ọmọ ọ̀tá o. ẹ̀bẹ̀ mi lẹ̀ jàre ẹ̀bẹ̀ mi ẹ̀bẹ̀ o, ẹ̀bẹ̀ mi lẹ̀ ẹ̀bẹ̀ mi lẹ̀ ọlọ́mọdé àdáràn. ìtàn mo fi pe alamsa ló ṣe fún ẹni tí ò lọ́ọ̀kẹ́ èmi kò àti ẹlẹ́sẹ̀ ní ìkejì ọ̀dà bá so they I showed you guys and I saw everything that happened from the beginning to the end so you better start talking now start talking. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ọ̀rẹ́ eh, ohun títò àti òun àwọn méjèèjì ọwọ́ làkúrò mi ọwọ́ fi ọwọ́ fi bá mi sùn. so my best friend Tito àtikẹ́ tàbí aláwùsá wọ́n take turns on you lórí matrimonial bed mi in my house. Eh? kò rí bẹ́ẹ̀. ó ń lajú ẹ̀wọ̀n It's your fault. I'm very sorry. Me, my cousin, I don't know how to tell you. Me, my phone, she must so so. My country, I like don't go see me. Come on, back, back. Why put it? Are you okay? Are you okay? Um, are you sure you're okay? Are you sure you're fine? Are you okay? Onto the shop okay. Well, okay. No, no, she's fine. Okay. Do you want me to come with you? You are you sure right? I'm good, I'm good. What's the? Are you up? Are you alright? Are you sure you don't want me to come with you? Hey, hey, hey! Are you okay? Monday, is she okay? Sorry. Monday, are you okay? Monday, are you okay? Gabriel! Baby. Gabriel! Kí ló ṣẹlẹ̀? Baby, kí Talk to me, what? Baby, baby, baby. Talk to me, talk to me, talk to me. Kilo, ló Terrible dream. Oh. Ah. it's a nightmare, it's a nightmare. Kilo, ló pele, pele, pele. It's a nightmare, okay? pele, pele. Kilo, ló Kilo, Kí ló rí? Mo ti sọ. Thank God you're here. You're yeah, here. Yeah, I'm here. Talk to me. What is it? Ṣé I'm worried, Minko. I'm worried. Àwọn If I tell àti ẹnìkan la wà bí náà. Ah, ah. Oh, oh, oh, oh. It's okay, it's okay, it's okay. I can see that the toll of that wedding wey they plan, eh? It's affecting you. Eh? Wedding tó ń plan, eh? Won't affect it too much. You know what you're going to do right now? just relax go back to bed faye farabalẹ̀ just go back to bed it's all good don't worry don't worry don't worry i know the stress is too much on you let's get a wedding planner that will sort all these things out hmm? shall relax. Give, But give, Gabriel, don't go anywhere, okay? You're not anywhere. I'm here for you, baby. Don't worry. Mm? I got you. Mm, mm, mm. I got you, yeah? Just relax, eh? Everything is going to be fine. Wait, should I get the wedding planner? I think so. What? Exactly. Who is it? I'm coming. <gasps> Ẹnu mi ilé balùkùn ara onírọ̀ òkun ara òsì rẹ̀. alámọ̀tọ́ ni gan àgbàlagbà á gbọ́n